إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 ẹ wá ìwádìí torí tọ́lọ́wọ́n ọba ẹ wá ìwádìí gbogbo nǹkan tó fi ṣe kúlọ̀ ní ìdílé ọmọ ṣẹ́jú lọ ẹ wá ìwádìí move nearer occupy the frontier line. عباد الله يقول ربكم وهو أحسن القائل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى واعلموا أن الله مع المتقين أوصيكم يا عباد الله نفسي بوصية نوح عليه السلام لابنه فإنكم عامة ثلاث خصال تحبونها في أولادكم وإن لم تكن هذه الخصال ضامنة للنجاة من الشقاوة تحبون لهم المال والجاه والعلم لنيل الجاه وهي خصال ممكنة لفعل الخير الكثير إن أريدت لغيرها ولكنها إن أريدت لنفسها وضمنت يسر المعيشة يسر المعيشة فإنها غير ضامنة للصلاح والنجاة من الشقاوة عند الله إلا أن تطلب بحقها وحقها التقوى فرب غني ورب ذي جاه ورب عالم تفتقد فيه خصبة التقوى أوصى نبي الله نوح عليه الصلاة والسلام إنه حين حضرت الوفاة فقدم ما حقه التقديم شأنه في ذلك شأن من قبله ومن بعده من الأنبياء فقد أوصى ابنه قائلا أوصيك بالتوحيد والذكر وعدم الشرك والكبر فإن الشرك والكبر ذنبان عظيمان يخفيان على كثير من الناس عن عبد الله بن عمرو رضي الله عنه قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل من أهل البادية عليه جبة السيجان مزرورة بالسيباج حتى قام على رأس على رأس النبي صلى الله عليه وسلم فقال إن صاحبكم قد وضع كل فارس أو قال يريد أن يضع كل فارس ويرفع كل راع فأخذ النبي صلى الله عليه وسلم بجانب جبته قال ألا ترى عليك لباس من لا يعقل ثم قال إن نبي الله نوحا صلى الله عليه وسلم لما حضرت وفاة قال لابنه إني قاص عليك الوصية آمرك باثنتين وأنهاك عن اثنتين آمرك بلا إله إلا الله فإن السماوات السبع والأرضين السبعة لو وضعنا في كفة ووضعت لا إله إلا الله في كفة ترجحت بهن ولو أن السماوات السبعة والأرضين السبعة كن كن حلقة مبهمة فقسمتهن لا إله إلا الله وسبحان الله وبحمده فإنها صلاة كل شيء وبها يرزق كل شيء وأنهاك عن الشرك والكبر اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه ومن تبعهم على النهج الأبيض إلى يوم الدين قلت أو قيل يا رسول الله هذا الشرك قد عرفناه فما الكبر قال هو أن يكون لأحدنا أه، قال هو أو هو أن يكون لأحدنا حلة يلبسها قال لا قال أفهو أن يكون لأحدنا نعلان حسنتان لهما شراكان حسنان قال لا قال أفهو أن يكون لأحدنا دابة يركبها قال لا قال فهو أن يكون لأحدنا أصحاب يجلسون إليه قال لا قال يا رسول الله فما الكبر or سطف الحق وغمس النار adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ bí atọrọ ìkẹ́ ìgẹ́ ìgẹ́ àti ìkẹ́ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹni tí a bẹ ọlọ́run ọba kó má ṣàìjẹ́ kí ohun tá a dì sọ́kàn òjò sí àti àwọn sàhábì kí n ká ṣe níṣẹ́ ìbáadà kò lè jọ sí ẹ kọ́lọ́wọ́n ọba ó lè tẹ́wọ́ gbà á abẹ ọlọ́wọ́n ọba àmọ́ mọ̀ṣe àtàpà ìmọ̀ṣe nínú gbogbo iṣẹ́ tí ọlọ́wọ́n ọba kórìíra tí ò fẹ́ fún mùsùlùmí ọlọ́wọ́n dàpọ̀ lè jìnnà kúrò lórí ẹ̀mí wa má jà á ti ẹ̀rọ mú kàn án dèpòdépò pa lè ṣe ọlọ́wọ́n tó rán awálé ayé wá sí òun ó júwe àwọn tí òun yọ́nú sí tóun fẹ́ kí onígbàgbọ́ òdodo kó máa wà láàárín wọn kó máa rìn mọ́ bẹ́ẹ̀ náà ló júwe àwọn ẹni àṣetán tóun ò fẹ́ kí onígbàgbọ́ òdodo fi nǹkan kan jọ ẹrú sí ọlọ́run ọlọ́run ọba ní yá ihun lẹ́bí ní amúnú sọ́kùnlọ ẹ̀yin tẹ́ ẹ gba ọmọ ọlọ́run ọba gbọ́ ẹ fáyọ̀ ọlọ́run wọ̀kúrú máa sọ ẹ̀kí ẹ máa rí dájú pé àwọn olódodo lẹ̀ ń bá tò àwọn lẹ̀ ń rìn mọ́ àwọn lẹ̀ ń bá jókòó wà lẹ́mú anàlọ́wọ́ máa lò sẹ́kí ẹ máa mọ àmọ̀dájú pé gbogbo ibi táwọn olódodo bá ti wà àwọn tí ò sọ pé ayé ti sorí kodò ibi táyé bá kọjú sí làwọn fẹ́ kọjú sí kódà bó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ìpè ọlọ́run ọba ni. irú àwọn olódodo báyìí ọlọ́run ní ẹ ọmọ o wípé mi ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wọn ibẹ̀ náà ni ká ti máa bá yín ẹrú sí ọlọ́run wa ìlàkàkà wa lórí káwọn ọmọ ọwọ́ lè jẹ́ nǹkan láyé ó pọ̀ púpọ̀ àbí ọlọ́run ọba fún gbogbo tọmọtọmọ ọlọ́run má ṣàmì káwọn ọmọ wa dáadáa tó wù wá kí wọ́n yà láyé ọlọ́run jẹ́ kí wọ́n rí ya ìdàkejì ẹ̀ tí máa mú ní sunkún alẹ́ ọlọ́run dàpọ̀ má fi dán wa wò àwọn ọmọ wa ṣe ṣe ìdánwò jáàmù tán ni ẹni tó lọ́mọ tí ó tó jáàmù ṣe ẹni tọ́mọ tí ò tí ì tó jáàmù ṣe wọ́n ti ń gbáradì láìpẹ́ yìí láti ṣe GCE bẹ́ẹ̀ ṣe ń náwó bẹ́ẹ̀ ń nọ́ra ẹ̀ ń ná ogún ẹ̀ ń ná oríṣiríṣi kódà ẹlòmí yóò kọ̀ kó jẹ́ pé ìtẹ́lẹ̀ àpótí lòun ó tà láti rówó skul ọmọ kan kì í wá ṣòro skul wọn nìkan là ń san akúbadé bíi pé ìdánwò tí wọ́n fẹ́ ṣe a máa tún sanwó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní owó special center pòròpótìyé yín afọmẹnitì skul kò tó gbẹ́kẹ̀lé fọ́pọ̀lọpọ̀ wọ́n ní èrò pé bó ṣe lè wù kọ́ mọ àwọn onígbìyànjú tó nígbà tí gbogbo ayé ti ń wá special center láti fi kọ́ mọ wọn lọ́wọ́ táwọn ò bá ṣe bẹ́ẹ̀ gbogbo ìwé tó mọ àwọn mọ̀ àmọ̀dànù ni kò ní ṣàǹfààní wọn ò ní jó rí rìsọ́ọ̀tì tó dáa àfi káwọn náà sanwó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn aláyẹ̀wò waec àwọn tí ó máa fún àwọn ọmọ láǹfààní pé àrà tó bá wù wọ́n kí wọ́n máa dá nínú exam hall wọ́n lè jíra wọn wò kódà wọn a máa ta expo fún wọn eléyìí kò sí nǹkan méjì tó fà ju pé gbogbo wa la di pé àwọn ọmọ wa ò má jẹ́ èèyàn àwọn ọmọ wa ò sì wọ́n wáyé àwa pàtàkì kọ́mọ ẹni ó yìí ju lọ òbí tó ń lé ó ọmọ rí ní báwọn mẹ́bí ṣe pé ẹni rẹ fún ni kò tó nǹkan mọ́ ẹ̀rí pé tàbá fẹ́ ròyìn ẹnìkan pé a ah, ò rọmọ bí táàbà ròyìn àwọn ọmọ tí wọ́n fẹ́ fi jù ẹ̀ bí ò bá jẹ́ pé ọmọ yìí lówó á jẹ́ pé ó dipò kan tó pàtàkì nílẹ̀ ayé mú bí ò bá jẹ́ ipò ọ́fíìsì tó bá jẹ́mọ̀ náà ni wọ́n fẹ́ fi ròyìn ẹ̀ kò ní jẹ́mọ̀ áhírọ̀ ìmọ̀tayé yìí ni níyì tí máa kọni mọ́ ipò láláyé ẹni bá tẹ̀ wá ní òun yọ̀ǹda ọmọ tó jẹ́ àfa irú àfa òun náà fẹ́ fọmọ ó jẹ́ àfa olókìkí tó jẹ́ pé tó bá ní agbádá báyìí ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ló lápọ̀ ọ̀tún ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ló lápọ̀ òsì ó fẹ́ jọ bí ìgbà tá a bá ní ohun tá ṣètọ́ ní ìlú tú rírọ́mọ bí fún wa òun náà ni kọ́mẹ ni ó yàn ní yàn tayé láláì bìkítà nípa túlọmọ ẹni ó fi pàdé ọlọ́run nínú tọ́lọ́run bá lòun tú sí dáadáa nínú òṣùwọ̀n tọ̀dọ̀ òun tó fi dánilójú pé ẹni tọ́lọ́run ọba rán sí wa kò ṣiṣẹ́ jẹ́ kò dín òṣùwọ̀n kù ó wọ́n pé ó sì jẹ́ pé pérépéré ẹrú sí ọlọ́run èèyàn lè lówó ó lè nípò táyé kódà ó lè nímọ̀ táà ń pè nímọ̀ ẹ̀sìn kó sì má jẹ́ni re bẹ́ẹ̀ èèyàn a máa jólówó tí ó yà kò kí ìmọ́lọ́wọ́ ọba lọ́wọ́ àwọn onípò ayé èyí tó tẹ̀ yà kò kí ìlú fẹ́ pọ̀ jù nù wọn èyí tó lè ṣe ni lémọ̀ ni pé ṣé èèyàn tún lè jẹ́ onímọ̀ lónímọ̀ ẹ̀sìn kó má tún jẹ́ ní eré bẹ́ẹ̀ ni làmẹ́tì sallallahu alaihi wasallam ṣe ń sọ yìí pé níjọ́ tí wọ́n wọ́n pàdé ọlọ́run ohun tí wọ́n mọ̀ yìí gan-an ọlọ́run ti kọ́kọ́ ta kò wọ́n pé o ò mọ̀ o ò wá mọ̀ ẹ́ nítorí tèmi o wá nítorí kó lè dáhùn fáà kàǹkà láyé ni kí wọ́n ní nínú ìlú wọn kò sáà fáà méjì bẹ́ẹ̀ bá dárúkọ ẹlòmíì ẹ kọ́kọ́ dárúkọ sí ẹ̀ náà eléyìí wọlọ́ọ̀nì tó bá pe dáadáa ayé mọ́ni kò gba nílẹ̀ lọ́wọ́ ìyá ọlọ́run ọba òógùn kékeré kọ́lé yàn fi ń di olówó ìlàkàkà kékeré kọ́lé yàn fi ń di ọlọ́lá ohun kọ́lé yàn fi ń di onímọ̀ ṣùgbọ́n ti jẹ́ ní eré a ah, kò lani lóògùn tó wọ̀nyí òun sì ló wá ṣòro pọ̀pọ̀lọpọ̀ torí pé jíjẹ́ ní eré a lè má lówó a lè má lókìkí kódà èèyàn lè má jẹ́ onímọ̀ tí wọ́n mọ̀ ládùúgbò ẹ̀ ká má tẹ̀ wá sọ nínú ìlú ṣùgbọ́n yóò jẹ́ni tó ṣe pé ní gbogbo ìgbà ìyọ́nú ọlọ́run ọba ló ń fi gbogbo ohun tó ń ṣe àti tó gbójú rẹ̀ láì ṣe é wá lọ́lọ́run ọba ṣe máa sọ pé kúnú máa sọ ọ́ dẹ̀ pé ẹ máa wà pẹ̀lú àwọn olódodo wíwà lórí òdodo yìí ó nira ju fífẹ́ jẹ́ onímọ̀ lọ wíwà lórí òdodo ó nira ju káfẹ́ di olówó lọ iná olówó fi dolówó tí ò rí òdodo dì mọ́ ìlọlọ́lá ti ń jẹ́ ọlọ́lá tí ò rí òdodo dì mọ́ mo bẹ̀ ẹ̀mí àtẹ̀yìn wípé ohun táwọn ànábì ọlọ́run ọba pàtàkì ọlọ́run náà kò jáde báwọn pàtàkì ẹ̀ téèyàn bá ní ọmọ tí ò pé méjì tí kú wá ń bọ̀ ó dájú pé yóò máa wù ú bíi kó jẹ́ pé gbogbo dáadáa tó ń gbélé ayé ṣe pátá lòun ó rí pọ̀ sí ọmọ náà lẹ́nu kóun tó fayé lẹ́nu wọ́n ní ànábì ìlú ọ̀ṣun alẹ́ ìsọ̀lá tọ̀sálàm ó ti wà nínú òyìnbó rí nígbà kan àwọn onítàrí wọ́n ní níjọ́ náà lọ́hùn-ún ọmọ kan ṣoṣo làmẹ́lì ni wọ́n ṣòye apàdà wàá gbọ́ pé ọmọ ẹ̀ pé mẹ́rin ìkan bómi lọ́nu wọn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lákòókò yìí wọ́n ní ìpayà ikú ó mú ànẹ́bì náà alẹ́ ìtura tó sọ̀rọ̀ ó wá pé ọmọ ẹ̀ pé jẹ́ fún ẹ nímọ̀ràn bó ṣe jẹ́ pé kíkú bá ń bọ̀ wá wá ohun tá a máa sábà rò náà ni pé dúkìá wa ta ní òjògùn ẹ̀ èyí tó jẹ́ ànábì náà ṣùlógún ẹ̀gbọ́ ó ní mo fẹ́ fún ẹ nímọ̀ràn nǹkan méjì kò gbà mú mo sì fẹ́ kí ẹ ń lọ ohun méjì ó ní òsì kàbítọ̀ ṣe wọ̀ zikr mo pààrọ̀ wà fún ẹ̀yọ́ ọmọ mi tọ̀wọ̀ sí ìdídọ́wọ́ ẹ̀ má fi nǹkan kan bá ọlọ́run ọba wọ́n ẹ̀sìn Islam yìí kò pé méjì ṣùgbọ́n àwọn kan a máa fẹ́ ṣe é níṣe tó yàtọ̀ sí bẹ́ni tọ́lọ́wọ́n ọba ti rán wa bó ṣe pé fún ni gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé nínú kóhùn jẹ́ mùsùlùmí náà ló gbẹ̀mí lé ó jáde ó jáde ó fún ṣọ́ra ó jágbára omi ó jágbára omi fún ṣọ́ra ó jẹ́rọ̀ wá ní ọ̀jẹ́rọ̀ wá ní àwọn àjọ nínú wọn ń pè bẹ́ẹ̀ fún ṣọ́ra ajẹ́ pé láìláha ìlàlá tó ń pè orí ahọ́n ló mọ irú láìláha ìlàlá ọ̀hún kìí ṣe èyí tó lani nínú ewu iná ní oṣù ń sọ fún ọmọ ẹ̀ wípé ìmọ̀ràn mi fún ẹ ogún tí mo fẹ́ sílẹ̀ fún ẹwọ́ ọmọ mi àtẹ̀wọ̀sí rí dájú pé òfin kankan bá ọlọ́run ọba wórogún wá rí dájú pé ahọ́n rẹ kò yéé máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba subhanallah alhamdulillah ní gbogbo ìgbà ó ní mo wá kí ẹ ń lọ nǹkan méjì tó jẹ́ ìdàkejì eléyìí ashirk tó jẹ́ ìdàkejì tawhid walkibr àti ìgbéraga kí ni ìgbéraga túmọ̀ sí ìbísọ́lá sallallahu alaihi wasallam wọ́n ló gbàlejò kan lọ́jọ́ kan kó jẹ́ni tí ó jọ lọ́lá láwùjọ àwọn lárúbáwá kí là fi dá wọn lọ́lá mọ̀ àkọ́kọ́ ní téèyàn máa rí ní súrà irú aṣọ tó ń tọ̀ ń wọ̀ aṣọ ọlá ni kìí ṣe bẹ́ẹ̀ nìkan wọ́n ló wá dúró níwájú ànábì sallallahu alaihi ó sọ̀rọ̀ tí èyí ó fi mọ̀ pé ẹni kí n tó rò fóun jẹ́ jọ lójú ni ó ní ẹ̀rí eléyìí ẹwọ ẹni yìí ànábì ló sọ yẹn o ó ní yuridu an yad'a kulla farisin wa yarfa ó lóun mẹ́sì tuntun wa ẹ̀sìn tó wá ń wá yìí ó fẹ́ sọ gbogbo di ẹni yẹpẹrẹ kò pàtàkì ọlọ́lá kò fi wọ̀ táàrò tó tọ́ ọlọ́lá kò nínú èdè lárúbáwá àwọn tí máa gẹṣin àwọn gẹṣigẹṣi jagun ṣe mọ̀ pé wọ́n kúndùn ogun jíjà púpọ̀ bí wọ́n ṣe ń jagun kan tán wọ́n tún múra mí ẹni bá wá jẹ́ ẹlẹ́ṣin nígbà náà akọni ni ọlọ́lá ni láwùjọ wọn àwọn tí ò bá lẹ́ṣin tí wọ́n lè gùn wọn ò tiẹ̀ lè dáàbò bo ẹbí àbí ìran wọn nígbà ogun wọn a máa kojú ẹni yẹpẹrẹ wọ́n àwọn yẹn ni rọ̀hán àwọn ni àwọn adarunjẹ ó wá ń sọ fún wọn ó ní ẹni yín tẹ́ jókòó sí yìí ó fẹ́ yẹpẹrẹ gbogbo ọlọ́lá pẹ̀lú túmúdé yìí bẹ́ẹ̀ náà ló fẹ́ gbé gbogbo àwọn èèyàn yẹpẹrẹ àwọn adarunjẹ ó fẹ́ máa gbé wọn ga kí ni tẹ́lẹ̀ yìí ń tọ́ka sí òun náà ni pé òjíṣẹ́ kì í ṣèṣe àwọn lọ́balọ́ba ilẹ̀ rome àti paris àwọn tó jẹ́ pé àwọn ọlọ́lá nìkan ni wọ́n á máa jẹ́ kí wọ́n wà lásùnmọ́ àwọn wọ́n á máa jìnnà púpọ̀ sáwọn ẹni yẹpẹrẹ wọ́n ní tí wọ́n bá wá bá nẹ́bí lálejò láti ilẹ̀ persia àbílẹ̀ rome tí kì bá ṣe pé wọ́n sọ fún ọ pé aṣáájú ẹ̀dá rèé tó bá jókòó láàárín àwọn sọ̀hábẹ̀ wọ́n kì í mọ ta làmẹ́bì ta làwọn sọ̀hábẹ̀ níbi tọ́lọ́wọ́n bá ní kó rọ̀ lẹ́yìn dé kì í fi rẹ̀ sí ipò kan tó fi jẹ́ pé ipò tó wà ìjókòó tó jó àbí dúró tó dúró yóò máa júwe pé òun lọ lọ́lá àwọn sọ̀hábà ẹ̀ ní ẹni ẹpẹrẹ wọ́n nígbà tó sọ̀rọ̀ tán ànábì sallallahu alaihi wasallam wá dá lóhùn ala ara alayka libasa man la yaqil ó ní wàrákùnrin ǹjẹ́ mo ò wá rí ìmúra ẹni tí ò ní làákàyè nínú ìmúra ẹ̀yí bí toró mọ̀ pé ìgbéraga ó kún orí ẹ̀ ní onítọ̀hún dédé ni òjíṣẹ́ ọlọ́run ní inna nabiyallah nuhan sallallahu alayhi sallam lamma hadaratu wọ̀bá ṣé orí ànábì nuh kíkẹ́ ọlọ́run máa bá nígbà tí kú dé fún ó fún ọmọ ẹ̀ nímọ̀ràn méjì ó ní bá tọ̀ ṣe ìdìmú kó o sì rí dájú pé òun ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba jìnnà sí gbogbo tí ń bá ń tí ń jẹ́ pàm tí ń bọ́lọ́run ọba wórogún kó o sì jìnnà sí ìgbéraga wọ́n ní àwọn sọ̀hábà wa ń bi ànábì léèrè wípé kí ni ìgbéraga yìí gan-an àwọn fẹ́ gbọ́yé tí wọ́n bá bẹ ẹnikẹ́ni nínú wa ní ìgbéraga pé kí ló túmọ̀ sí ohun tá ànábì fi túmọ̀ ẹ̀kọ́ láàrúnú kan bẹ́ẹ̀ náà làwọn sọ̀hábà náà kan ohun tí wọ́n bí ànábì ní nípa ànábì ti dáhùn jọ yìí qila ya Rasulullah ha bụ qad orí tó pè ní ẹbọ ṣíṣe o ti ṣàlàyé èèyàn fún wa ti yé wa ṣùgbọ́n lè tó pè ní gbéraga yìí tó ní ká jìnà sí túmọ̀ sí ni pé kéèyàn ó láṣọ iyì aṣọ èèyàn jẹ́ tálíkà o ó ó ń dáṣọ tó rẹwà tó ní tó bu yìí jáde ó ń jáde ó lé paul àfọ̀húwà ayẹ kúnlẹ̀ lé àdínà náà aláàní hasanatan àbí kéèyàn ó nífẹ̀ẹ́ bàtà tó rẹwà ní torí kéèyàn bá jẹ́ni tó kúndùn pé kí nǹkan òun máa rẹwà kó máa rẹwà aṣọ ni bàtà ni halal àwọn onísọkúsọ ń gbà mí wọn á ní máa wara rí ẹ jojúmọ́ ní máa yọra bí ìkọdún ló ń ṣe ìgbéraga ẹ̀tẹ̀ wàá pọ̀ aṣáájú ẹ̀dá ní rárá eléyìí kọ́ ní ìgbéraga wọ́n ní fọ̀húwà an yẹ kúnlẹ̀ láàrin àdábà ẹ̀rẹ́gẹ́bù ha ṣé kéyìn ó ní nǹkan rìnà ni láwùjọ tí wọ́n ẹni bá ní dábà tó ń gùn ọlọ́lá ni bó ṣe jẹ́ pé láwùjọ tiwa náà lẹ́yìn ẹni bá ti ní mọ́tò ojú tá a tó wò yàtọ̀ sí tàwátà ní ó ní rárá ó ní ẹ̀kọ́ paul fọ̀húwà ń yẹ kúnà lè áhàdínà àfáàbọ̀n yàjìlẹ̀ súnà ilẹ̀ yìí ṣé kéyìn ó ní àwọn tí máa jókòó ti ní ni àwọn èèyàn kan wà wọn kì í ṣe kí wọ́n má láwọn tó jókòó tí wọ́n ní gbogbo ògbà bí ò bá jẹ́ chairman kìíní kan ó lè jẹ́ secretary kìíní kan ó ṣòro kóun nìkan ó dá wà ká má ra wọn tí ó máa jókòó tì í wọ́n ní ṣẹlẹ̀ yìí ni ṣẹlẹ̀ yìí ló ń ju ìpéyàn jẹ́ onígbèraga ànábìlá onílá wọ́n ní fọ́mọ̀l kíbrì ya Rasulullah tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ gbólóhùn ìgbèraga ẹ wá gbọ́n tánà ní fìdí ẹ̀ ní nǹkan méjì ó ní fatahul haqq wà ghamtun nam ó ní kéèyàn ó ní òdodo ó hàn sí pé òdodo lélẹ́yìn kó wá kọ́ ọ́ kí láàfin mọ̀ pé èèyàn kọ òdodo nínú tí máa jù pé èèyàn kọ òdodo ni pé ohun tí wọ́n fi hàn pé òdodo rèé yóò fojú pa nǹkan ọ̀hún rẹ́ bíi pé kò tiẹ̀ rí kò tiẹ̀ gbọ́rọ̀ tí wọ́n sọ lọ́bẹ̀ wọ́n lọ àwọn tó yẹ kí wọ́n mórí bọ́ nú ẹ̀jù àwọn àfáà ni ó dàbẹ̀ ni pé àwọn kan làṣetánì sí eléyìí tó fi dánwò jù ká pèrè ẹni sákìyèsí pé kìíní yìí báyìí báyìí báyìí la ṣáájú ẹ̀ lámà sọ ọ̀tọ̀ ní ìta gbọ́lẹ́nu yín àṣetánì ti dórí ẹ̀mí àfà pé ó fẹ́ máa sọ pé òun mọ̀ jù ẹ lọ nìyẹn o bẹ́ẹ̀ ni àgàgà tó bá tiẹ̀ wá jẹ́ pé ibi tá a ṣí àfà náà mọ́ ìjọ kan tó yàtọ̀ sí ìjọ táwa pera wa mọ́ ni tòun ti fọ́rọ̀ aṣáájú ẹ̀dá ló ń bá ní sọ ọ̀tá yín ọ̀tá mi yóò máa wí fún wa lẹ́nu pé bí wọ́n ṣe máa ṣe nìyẹn nínú ìjọ tiwọn wọn láwọn làwọn mọ̀ jù ló fi jẹ́ pé ikọ̀ fúnnú àwọn àti màmẹ́rẹ̀ẹ̀rin imam malik abu hanifa imam shafi'i àti ahmed bin hanbal bá a ṣe máa pè wọn mọ́ mọ́sáàbù mọ́sáàbù mọ́sáàbù ikọ̀ ọ̀kan nínú wọn ló sọ tó túmọ̀ sí pé ṣẹ́rí mi o ohun tí mo sọ tẹ́ ẹ bá tún ti gbọ́ mi ìka nàbì sọ tó takò ẹkú tèmi ẹkú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ààrùn ìlú ẹ̀ lọ́wọ́ àwọn àfáànlẹ̀ wa mi ìkan tí wọ́n mọ wọ́n lé lórí yẹn bí ìgbà káàbà ní ni wọ́n ti lọ gbà mí pé àwọn gan ni jibril ti dé lọ́wọ́ ẹ wà á pé eléyìí tẹ takúlé lórí kílẹ̀ rí kò sẹ́rìí fún ṣùgbọ́n tó wọ́n sọ fún ọ pé lóòótọ́ lóòótọ́ ní ká kóòtù ó wà nínú hadith wọn ò ní ìgbà náà nítorí pé táwọn bá ti ti gbà fún yín ní eléyìí mímá kọ òdodo òun ìgbéraga bẹ́ẹ̀ náà làáfà tó jẹ́ pé áàlù súnà ló náà pín rẹ̀ aláàjọ wà lórí súnà yìí ni ta lánú kì í gbé nínú wa kò sí kó wá pàápàá sákìyèsí pé agbọ́rọ̀ orí kan báyìí báyìí báyìí sọ báyìí tá a bá dákẹ́ lórí ẹ̀ aburú gbalẹ̀ ẹ̀dàkùn ẹ̀ ṣàkóso kó máa wá àwọn àwọn oníkẹ́ni máa ní àfáòsì yẹ mọ̀ pé ibi tí ṣètọ́nì jẹ àwọn tí fó ní mímọ̀ ó yàtọ̀ sí ibi tó bẹ́ sí bálá ìlọ̀ kan ká máa rántí ọ̀rọ̀ àlẹ́bí pé kíkọ òdodo ìgbéraga ni wọ̀rọ̀rùkù náà ní máa fojú kéré àwọn èèyàn ẹni tó wá bá àlẹ́bí lálejò yìí kí ló ń sọ ó lànàbí a máa fẹ́ gbé àwọn adarandẹ̀ lásán a máa fẹ́ gbé wọn ga àwọn ní máa jókòó sí àwọn táwọn jẹ́ ọlọ́lá àwọn gẹṣingẹṣin a máa fẹ́ yẹpẹrẹ àwọn torí pé kò fáwọn láàyè tàwọn lọ́tọ̀ ẹ̀sìn táǹkì yìí ẹ̀sìn tó rẹwà púpọ̀ ni aṣáájú ẹ̀dá ní ó ní lẹ́tẹ̀kbára man akẹlẹ̀ máa fà dínì wọ̀rọ̀ kí bàtí máa rí fún àtúwà ó ní ṣe rí ẹni tó bá lè mú rẹ̀ wálẹ̀ láti máa bá ọmọ ọ̀bẹ jẹun nínú abọ́ kan náà ìgbéraga ò ní lórí ẹ̀mí ẹ̀ ànẹ́bí ò fẹ́ kẹ́yìn ó jẹ́ni tí ó máa mú mùsùlùmí kan wípé ààyè ọ̀tọ̀ ló yẹ kí wọ́n jókòó sí a kì í ṣẹgbẹ́ wọn torí pé nítọ́lọ́wọ́n bá fi ń wọ́n ó ju kẹ́yìn fi ń wọ́n lọ. ó ní bẹ́ẹ̀ ni ìgbéraga ò ní ṣẹni tó bá lè máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ nú ọjà kí ni ìtumọ̀ gígun kẹ́tẹ́kẹ́tẹ́ nú ọjà àwọn ọlọ́lá ayé ìgbà náà ẹṣin wọn máa ń gùn ẹni bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ àlejò jẹ́ ẹni fún ní kẹ̀kẹ́ láwùjọ wa lẹ́nu ẹlòmíì rò kó tì òun lójú ó bu òun kù kó jẹ́ kẹ̀kẹ́ lòun gùn nígbà tẹ́ gbé òun gun mọ́tò tó jẹ́ latest èyí tó tẹ̀ wá burú ni ká fẹsẹ̀ rìn aṣáájú ẹ̀dá ń sọ fún yín pé ẹni bá lè ṣe tí ó sì ní fílẹ̀ pé nǹkan kan dínkù nínú iyì òun lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ìgbéraga òní lórí ẹ̀mí ẹ̀ ẹrú ọlọ́run tó bá ti ń di pé mo ti ń gun mọ́tò yìí kí ni ká ti gbọ́ pé wọ́n wá rí mi ládùúgbò pé mi ò tún gun mọ́tò mọ́ ìgbéraga wà lórí ẹ̀mí ẹ̀ ahmed sallallahu alayhi wa sallam ó ní wọ́là ó ní wọ́là mani ṣàkọlẹ̀ ṣe àtẹ́ǹfà halala ìgbéraga ò ní lórí ẹ̀mí yín tẹ́ ẹ bá ti fi ráyín sípò pé ẹ lé ewúrẹ́ yín mú fúnra ara yín kẹ́ ẹ sì fún wàrà ẹ̀ ẹ rò pé iṣẹ́ kan iṣẹ́ àwọn ọmọ ọ̀dọ́ ni tí ò tọ́ sí yín aṣáájú ẹ̀dá ń kọ́ wa ní tí ó máa mú wa jìnnà sí àwọn ìṣe méjì tó gbé ọlọ́wọ́ bá nújù fẹ́ dà kéèyàn ó ṣẹbọ sí i àti kéèyàn ó ní ìgbéraga ó sọ nù hadith kan ó lọ́lọ́wọ́ bá ní alikibriya òdìdá ìgbéraga mùtòmùtò ẹ̀wù èmi ọlọ́wọ́ bá ní ẹni bábá mi dù ú mo ṣàlùjẹ́nà lé wọ̀ fún mo bí ọlọ́wọ́ bá fún èmi àtẹ̀yìn kí n kí máa jẹ́ ìgbéraga lọ́dọ̀ ọlọ́wọ́ bá kó lè túmọ̀ sí pé èèyàn ń bu ìfún ẹ̀ lójú ẹ̀dá ó ń bu ìfún rẹ̀ lójú ẹ̀dá ọlọ́dàkùn bá wa sádànù lórí ẹ̀mí wa mímú rẹ ní mímú ẹni tí ò nígbéraga ìmú ẹni tí ọlá kan ò tọ́ sí ju tọ́lọ́run bá ti kẹ́ lọ òun náà ní máa jẹ́ kéèyàn jẹ́ ẹni ìlọ́dọ̀ ọlọ́run òun làwọn ànábì ọlọ́run máa fẹ́ pè sára àwọn ọmọ wọn ju ohunkóhun lọ pé ẹ jẹ́ olódodo bọ́mọ ẹni bá jẹ́ ohun lódodo wọ̀lọ́hì tí ò bá kọ́lé kò tí ẹ̀ rálẹ̀ dèkòdépò pé ó kọ́lé kò ní nǹkan ọ̀rìnà kò ní dúkìá kankan ṣùgbọ́n gbogbo ẹni fẹ́ẹ́rù yẹn ni ọlọ́run fún bàbá yẹn ọmọ kan olódodo àtìkà gbogbo ayé yọ ṣùgbọ́n yóò sí lórí ìyẹn mọ́ kí la fi ń ròyìn ọmọ ọmọ pè ní olú ọmọ èyí tó bá lówó jù òun gbogbo àwọn ọmọdé yahoo yahoo wọ́n nínú ẹbí táwọn bá ń sọ̀rọ̀ ẹni lówó jù nínú ẹbí lẹ́nu ẹ̀ máa tọ̀rọ̀ làwọn náà ṣe ní kọbi táwọn ti fẹ́ rí owó yẹn ó dọwọ́ wa ẹ̀sìn tá à ń sùn ẹ̀sìn tó ó ṣàlàyé ẹ̀ ó láyé wa yéké yéké ni èmi àtẹ̀yìn ní káwá bẹ ọlọ́run ọba síra wa pé ìta àmẹ́bí jẹ́ ń ọlọ́run dàpọ̀ má jẹ́ àgbọ̀n náà létí o. The khutbah today explains a hadith that provides guidance for performing acts of obedience while being humble before Allah. It says that the value of every person is determined by his actions and obedience to Allah and the Messenger of Allah, not by his clothing and his appearance. Abdullah ibn Amr said, We were with the Messenger of Allah. May Allah bless him and grant him peace. When a man from the desert, from the desert came, wearing a silk cloak embroidered with brocade, standing over the prophet, he said, Behold, this companion of yours has put down every night, referring to the Messenger of Allah. He has put down every honorable person, the son of a knight. He said, he wants to put down every knight, the son of a knight, and raise up every shepherd, the son of a shepherd. The Messenger of Allah, may Allah bless him and grant him peace, took hold of the, of the man by his cloak and said, do I not see on you the clothing of one who does not have reason? Then he said, when Nuh alayhi salatu wasalam approached death, may Allah bless him and grant him peace, he said to his son, I am going to narrate to you my will. I command you to do two things and forbid you from doing two things. I command you to always say there is no God except Allah, meaning don't associate partners with Allah in any form. Don't seek assistance for whatever problem you have with anything that constitutes act of polytheism. However little that thing may seem to you, however promising it may be that once you do it, your problem will be over. Don't fall for the temptation. And there is always saying there is no God but Allah and always avoid arrogance. At this point, the companions asked the Messenger of Allah to define for them what arrogance means. Is it loving to always appear in beautiful clothing? He said no. What is it then? Is it loving to appear in beautiful shoes? The Prophet said no. Is it always wanting to have the latest ride, beautiful cars? In their day, it was horses and donkey. The Prophet said, no. They said, O Messenger of Allah, tell us exactly what is arrogance. And he said, arrogance means two things. To see the truth, recognize it, but reject it. And to look down upon other people as being of a lower class. We are guilty of this in many ways. Sometimes a debate happens between you and your companion even though you are both Muslims, probably upon the same understanding. But arrogance is in the blood, and only Allah saves us from it. Shaitan suggests to you that even though your partner has more points than you, accepting and recognizing his points would place him above you. So you stubbornly reject the truth. The Prophet says that is arrogance. And looking down upon people. It could be because you are of a different tribe, of different social class and whatever it is. Islam, the deen of Allah, does not want to divide people in accordance with social class, tribe. Allah says the best of you in the sight of Allah is the most fearful of Him. We beg Allah the Almighty, uh, may He purify our hearts from all shades of polytheism and arrogance. May He strengthen our love for all that He loves. and the love for صلى الله عليه وسلم اللهم طهر قلوبنا من كل ما لا ترضاه لنا ولا تحبه اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا ونحن نعلمه ونعوذ بك ونستغفرك بما لا نعلمه قوموا إلى صلاتكم قال رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله